ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم وأحب ونحن له وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون بارك الله فيك أيها خيرا وأحسن الله إليك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 to 31 May 2017 karatu baya ka kada ba jiregu ayayen ka kada ba wani ijiregu aya kalai musaye ya kukulawa awa abuja niri Muhammad, ya aku kukulawa ó jẹun kànàdọ̀ gbọ́ra yọnyún kàtọ́la nọ́yún kàhọ́ọ́ra yún ẹnẹdógi àdéhùn ẹnẹdógi máa jù dọ́ ọlẹ́kàwà ọ̀dọ́ ya ya tẹ́lẹ̀ ní ṣé kí o máa máa dápìlẹ̀ gbogbo tọ́jú ọ̀nà déédéé káàmà kí mú igbó ṣé díẹ̀ náà kọjọ́ dágbére ìjú omi tó ń ṣẹ́wọ̀n lítàbí ọjọ́ ìgbà ikọ̀ ṣẹ̀kẹ́ ọgbà kẹ́mọ̀ mẹ́rin lè bọ́ and then oṣù kọ́lọ́kùn oṣù kọ́lọ́kùn gbógágá ń sọ̀wọ́ ike àtìláwọ́tú wọ ìkọ́mọ̀tò sàrà ẹ̀hùn pákà dìde rí ayá kàkiri rẹ̀ aya yọ kàkídẹ́ yìí ìdí aya yóò tẹ̀mẹ̀yẹ aya yìí líle ka má bà pàtó pé yíyí wà náà yíò àmọ́ àwọn ohun ilé màjọ pé àdínì lè gúdú ìgbélé ìnùbẹ́jì àdó fúlàmẹ́ òkìdí aya tẹ̀lẹ́ even though Quran competition kìí ayò lẹ́yìn ni kìsàn pé 1989 nàìjíríà gbogbo wẹ̀ kò kàdé omi ọ̀nà yìí gidi wáyá nẹ̀ ìṣọ́nù kìnfẹ́ sọ̀rọ̀gbìn abdulaziz yẹ nkùnrin àti ìkọjẹ́ máa ń alkùránì pé nkọlọ alkùránì kò máa ti rẹ̀ àbí àlè tí kùránì kàwọn ará ìbí bọ́ tẹ́ yà ń nọ́kọ́ inú. ọkọ̀ ìmọ̀ àpọ̀ṣù kí marbeyan al-qur'an ọ̀nà kí a dì kúrò ọkọ̀ ṣe kúrò a ní dájí wọ́n yí kí donation ọkọ̀ nánà nánà nánà ìdó tẹ́ kò ma tako yarujá ní ẹyẹ ma ti competition ẹni dúkì tí kí ó jẹ́ ẹgbẹ́ nkùnà àdúgbò rẹ̀ kúmọ̀ yá kàn án mọ́tọ̀ àgbákọ́ àná ma a yàgídẹ́ kọ̀ránì ọmọ ògbó yunifásitì ọ̀sọ́kótó màmá yẹn àgbọ̀n lọ́wọ́ nàìjíríà nígidẹ́ alhamdulilayi lọ́la wọn lẹ́kọ̀ọ́ àánú ìgbìlẹ̀ yẹn wọn àti ìgbìlẹ̀ yẹn wọn ìyá àmúnẹ̀ kúránì kọ́ṣẹ́ mà ọ̀hún àti ìwọ́ ìwọ́ àmúnẹ̀ wọ́rẹ́ kúránì dàbí máa ya ẹjọ́ aké títí gbọ́nà rẹ̀. wọ́n máa أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون بارك الله فيك آية لديهم في أكاية أتل ما أوحي إليك من ربك من الكتاب أتل أبا كان بودم أبا كنا كل بودم وأتل يراجعوا التلاوة أوريجن ويد أوريجن ويد التي التلاوة تو فعل فعل imperative imperative expression mu ọ̀rẹ́jì otlu otlu ẹgbà ẹgbà ekìkì ẹ pẹ̀kọ́já ịgba ke oji ma ke anwụrata na ke nwa lebo dati nwụrụ na gani ko tilawa yau mele الذين الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به أبيك دولك بهما ọ̀sàmì kírísítẹ̀n bá ń yíò ìyẹ̀tìlúnà hákọ̀tìlà àwọ́tì yìí máa gba àyẹ̀bọ́ dáhùn dábàá lùdókè máa yẹ̀bọ́ ọ̀là ìka yóò mìíràn nàbì yìí àbílẹ̀ àmàtà kẹ́dọ̀ lórí tàbí lẹ́ mà bìlíìfù wọn dà ṣe ó gba akẹ́kọ̀ọ́ lè bọ́ ìran é gbà kọ́nà bí lè bọ́lẹ̀ ọ̀lẹ́ ilẹ̀ wọn náà níbi mọ̀ọ́mọ́ bíi mí kìí ẹ̀rù ọ̀hún bí as a commander abẹ́ ilẹ̀ papọ̀ ọ̀dà kìí ẹ̀rù máa dùn wí commander wáyé ọ̀dọ̀ papọ̀ wà dẹ̀ wọ́n ti akíní otlo gba rata nìkẹ́ kọ́ọ̀tì ẹ̀kẹ́mi yé gba ẹ̀mdà pàwọ̀lọ̀ àmọ́kìlọ̀ á lè lò ẹ̀mdà pàtí wájà tá a lè fi sọ kó ṣe lò paye nya pe mali koko wa kita dogo yanu litafi kojo dawe kojo damu me en kojo kami komanda me de ba kera le bodan ma uhiya ilayka min alkitabi en inspiration mu awangu wa nabi muhammadu min alkitabi bi litafi ojo rata ne ke ba kera le bodan òbí kẹgbọ́ ìtàrí ọjọ́ kẹ̀rán alẹ̀ bọ́dà wọn lẹ́yìn wà àpéyìmù sàlá ẹ̀rẹ̀ àwọn bòjì máa mọ́ ọwọ́ amúnẹ̀ta tọwọ́ ìyẹ́dọ̀ pìtìpìtì amúnẹ̀ta tọwọ́ ìhòhọ́wọ́ ọ̀la pìtìpìtì mbókọ̀ ọjọ́ bòjì máa mú má ìbòmú máa búdá àbùdó tágìdọ̀ ọ̀hún máyì ó yí ilé máa máa tó kàtà. mamoni ma kosen eni diara kana kitie yujali mango dudu ngani ile eni kia kie dongi owo eni la ngola ngaru maju aru le nyowo gidi gidi gidi gidi o le o ti ru maju ene ti agbe bu ke kamo pe de ne keme do ya ne ki bu to ki be mu yo pe ma ti ni hoyi to da ba le wa ni bi muhammadu owó ẹkọ bóbi jẹ kó máa lè bẹ ọjọ ọbẹ kíá wà á mẹjẹ kó máa gbèrè sẹrí ọjọ yìí wà á fi mùsàlá mẹwọn bò yìí máa mọ wọ mẹra tani mẹwọ wọ mọnyọnyọ mẹwọ kọsẹ mẹ́mú kọ́ wa mẹ́mú ẹ̀kọ́ wọn pa bí àmọ́ ọ̀yà ma ọ̀yà onubulọ̀ ọ̀làmù onubulọ̀ ọ̀làmù abigẹlẹ̀ abigẹlẹ̀ ìgà ẹ̀kọ́ náà hàálì tì máa mọ̀wọ́ ní ẹ̀nẹ̀ náà sákẹ́ àná ìmúdé kẹ́ màtí mati ŋu ni lɛ. sɔni mu de kami gɛlɛ ko ni kadago yɔrɔ iri gɛlɛ imɔwɔ ko kadɛ dɔn igule gule gule yɔrɔ pi iri gɛlɛ pi ya tɛ imɔwɔ ko mɛ dɔ iyalu jigbe kpamu dagba balu ibebi alu jigbe kpamu ida alu gule mɛlɛ dagba balu ibebi idago pɛ iri gɛlɛ pi ya tɛ yi kɔmu ati ruku yi inawu òun obìnrin ọgẹ́lẹ̀ fi kóyún mẹ́kúnmẹ́nu ọ̀yà lóò ìkóyún mẹ́kúnmẹ́nu àmánà ọ̀yà tó dùn dọ̀lọ̀ àmánà ọ̀yà pé kàtàwọn kọ́ wá táwọn tẹ̀ múlà mẹ́gbọ́lá yíyàn jẹ́jẹ́ máa ní dẹ́dọ̀ mẹ́rin gẹ̀ẹ́sìá wọ́n àpímù sọ́lá mẹ́bò yìí máa mọ́wọ̀ mẹ́wọ̀wọ̀ yíyàn ta owó ọ̀wọ̀ kìdẹ́ owó ọ̀wọ̀ mẹ́rẹ̀lú kìdẹ́ ọlọ́dúnwáì tàbí wọn nà máa tásùmẹ̀tì kí wọ́n mọ́yúnmọ́yìn dábàá mi nà wá fi lọ rọwá ti òbílànà ọ̀wọ̀ jẹnẹ́ìzà òbílànà ọ̀wọ̀ kìámù lẹ́yìn òbílànà ọ̀wọ̀ dùhà ànàwọ̀ kòsófò sẹ́m ànàwọ̀ kòsófò kọ́mọ̀rì àmọ́ ọ̀wọ̀ ìgbínú ìgbínú àmọ́ wọ̀nyí ẹ̀ ń dé kẹtí ni kẹta tọ̀ wọ̀nyí gẹ̀gẹ́á ẹ̀ ń bì dẹ́ tẹ̀hún kẹ́hún mà àwọn yìí kà níbi náírà para kà níbi ṣe ewu bàbá yóò ní ìwò èyí mẹ́rin àbí àmì málẹ̀mí kà wọ́n ní ilẹ̀kẹ́ gbọ̀tẹ̀hún yóò kí ọ alẹ́ kà níbi náírà ẹ̀ sì ilẹ̀kẹ́ mú dábàá sí i tààbó tìlẹ̀bọ́dà akéemù sàlẹ̀ àtàkìrẹ́yìn inna sọ̀láta jẹ̀kí ọ̀rọ̀ ilẹ̀ yìí ngbọ̀wọ̀ ilẹ̀ ọ̀rọ̀ yẹn mà sí ilẹ̀ ìkù ìwà fà jẹ́ finite article ní rẹ̀ òwò tí é kọ àdúrà òye ni akíìmù sọ̀láta ọ̀rọ̀ èkì agbodú kì á yódú ìkọ́ mẹ́tò sọ̀láti sọ̀rọ̀ èkì yódú ọ̀wọ̀ yàrá òru ẹnìkì àṣọ ọ̀rẹ́ máa ti àtọ̀ ẹ̀kẹ́gbọ́ ẹ̀dọ́kẹ́ exercise ìdájáde ẹ̀dọ́kì drama ìdájáde sọ̀wé lẹ́jábà sọ̀wé ìkọ́mẹ́tò sàláàtì ló ó máa ká akíìmù sàláàtà òun sọ̀wé kò náà gbèdẹ́tẹ̀ ń ẹ̀mẹ́gínégíní ń kó wa àmẹ́bí ẹni ẹláyè fọ́lìyàn àdúgbò wọ́n wọ́n zẹ̀nà ó wọ́n wọ́n yóò dáfẹ́ òhun àlàkùbẹ̀sán anibi ene dume kia nya daga toni kene leki se pirima tabale tabale e pirimu ye uta uta kame mi demeji ina nubo ote oye mi wero te kome aho kini emu tame omi jile itona be ubiokona be dake dagi howo enike ruku ite bebien enike sisijeda bebien ona dagi howo daga chowa abe na abe wokeja lo daga ti left right left right ọwọ ìhọwọ dábì ọwọ adágbà ti abẹnẹgẹ ewé kejì alọ òwe kú ọmọ ní àṣàkádágó. àníbi ẹlẹ ayọkọlì ẹnà àdúgbò kó wà zannaun mẹsìnì tọwọ yẹ jáde òbí kò kú tómi ogé àbùmọ mẹ adága tọwọ mẹyàn lè bọlá tẹ kí jẹ mẹmẹ mẹka ẹ ọ ọgẹlẹ إذا قدم العشاء وأقيمت الصلاة فابدأوا بالعشاء فابدأوا بالعشاء قبل قبل الصلاة تنكي mama wɔ dodago kumakyɛ no ɔwɔ maamu yɛ wɔn anɛdoa ane kuma yɛ oyɛ wɔn lɛ yɛda ɛdagi ɔwɔ غير مغلوب عليهم ولا الضالين آمين ọwọ́ tó léwọlé tó dẹ̀wọ̀n yẹn wo yẹn àrí dọ́dọ́ ẹ́ yẹn àrí dọ́dọ́ ọwọ́ tí aláàkọ́rọ̀ aláàkọ́rọ̀ aláàkọ́rọ̀ aláàmàlẹ́kọ́ yín azikaru èyí sùjẹ́dàn azikaru èyí rukuri èyí bí kò nàkú rukuri ìdúk ẹnikẹ́ kọ́ ń tó ọkọ̀ anáhà kó yí òyẹ̀wọ̀n yẹn kó náà yàárì torídí wèrè dọ́dọ́ àkàtọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà lórílẹ̀nà níbi ẹni ìhà kódé màlẹ̀ àṣàáwù mọ́mú jẹun anẹ́dọ́wà wọ̀lọ̀pìmẹ̀tì sọ̀lẹ́tù mọ̀nà dọ̀wọ̀dẹ́gò fọ̀mùdẹ́ òbílẹ̀ àṣàáì mẹ́tánẹ̀kú jẹun iye dọ́pátá kọ̀bùlẹ̀lẹ̀ ìṣàáì

inna salata gaskiya waye oge ki dai ki ciye kpeko kuna hedone ami zikiri ami tasbihi ami takbiri ami tahmidi ami qira'atul qur'an ama zikaro lolola kolo kolo du ojokoro yiyi o ikona cholo ile kini kimamo amo azkar leko keke papo ọlọ́wọ́ ilẹ̀ tẹ̀nha anil fahashai ìyànú dùn kìsà sọ̀wọ́n wọ̀lẹ́ yìí bàmí léèrí àbútabú ẹ́ àmì léèrí yé lílé lílé kààrù adọ́pẹ́ alfahashai ìyẹ́bà ọ̀wọ̀ yẹ́ ìyọ̀nyàn yàwó nínú yóò bí bọ́ tẹ́ wọlé mọ̀nkẹ́rì ọ̀wọ̀nyẹ́ yọ̀nyọ̀ ya kpọ́ na yóò nẹ̀bà mẹ́wọ́n lẹ́tẹ́ abọ́ na abọ́wọ̀ akpọ́ na yóò nẹ̀bà mi lébi líle dẹ́ anibi asọ́lọ́lọ́rọ̀ àlèyàn ẹ̀rẹ̀ wàsálàm ẹgẹ́ musnad imam ahmed ẹgẹ́ imú akọ́ imam malik ẹgẹ́ abúdáwọ́dá anibi ẹ̀rẹ̀ ni ẹ̀kẹ́ yìí gẹ̀kíá

ka le ti we ma ka so ne ru ma se ru le me u ma ka du ko yim ma ti go ka do mo ma na do da gu er re me ma ma ti tin e ga ba mo ne ti ko we ma ta la ja wa e ba ma te do da go ti o ki ta ka mo ne ro la ma bi do a wa de me he a me o ti ko yim ba ku ta ka do fa ya subhanallah rọlámọ bí a wá àkọkọ lé wa wá dolódolódoló kọmọdé a wá. akọ́lọ̀ ti tẹ̀tẹ̀ sí kọ́lọ̀ ọwọ́ dolódolódó kọ́mọ̀ tí a wà anẹ́bí ẹ̀nìyàn ẹ̀nẹ́ tí a tọ́wọ́ mẹ́mẹ́lẹ̀ ihò mẹ́ ìdábẹ́nẹ́ káàyí lúgbọ́dá oyin àbá ayé lẹ́kìtì gbọ́dá yíò pàpàpàpàpàpà òun yà á lálẹ́ وهو يغسل فيه سبع مرات خمس مرات تكنيا ولا قومي كذلك لبودا يوي هل يبقى في بطنه من جرم وفي رواية من وسخ أن كذلك تنمال الأبلو يكون يوم مرتاي أتاجي كتبودا يوي يولا ويمدا بتجيوه ingode pe ngogodu gogo lọ lo yoka inwati aboko ola inele ogele na so geskia ogele ana wa mi lewe oriyo mi lewe do ma boko ola woni lewe kine ya pe pona ama ya ama Ya bụ na eloye dɔwɔ tun da ma te ta duri mɛ o ma le wo ŋgo da ga gɛdɛ gɛɛ kanu ɛdi dɛ ɔmɔ la ma kanu uru kama fi ko wa ko ko e o fi ko e da ya o ya wa ma ẹ̀lẹ́kọ́ káàmì ẹ̀bìlì tó ẹ̀fà wọ̀ tí nìkú ọ̀kẹ́dà ẹ̀mọ́ òyí máa kà máa wọ́n tẹ́ bùmú ẹ̀yí ẹmú gbẹ̀yàn ẹ̀wọ́n mú dẹ̀ẹ̀bì ọ̀wọ̀ yàbùmú nìyàn ọ̀wọ̀ tẹ̀nà ánìfàṣà ọ̀wọ̀ nù ní ọ̀wọ̀ ìtàlà bó ṣe yẹ tòótọ́wọ́ dúkìá ṣe tàlà bó makolo ọ̀làmùtìlá lè tòótọ́wọ́ dúkìá ṣe ẹ̀yìn àwọ̀tọ̀wọ́ ẹ̀nà ìtàkùn ọ̀wọ́ pọ́nà ìhàmù ikọ̀ṣọ́ dúkìdí ọ̀wọ́ ọ̀dàn gidi ọ̀wọ́ ìmọ̀ ní àtẹ́nìní ẹlẹ́kẹ́kà yàkódò ní ọ̀làyìn kàdéjì àkàá kakini ene ke agbɔwɔ mɛlo idabene kadzi la alo gbɔda yi o kita wɔ la ɔnu mɛlo yɔ ka yi ŋa níbi tẹni ni tɔga ni wi hali ɛwɔ kɔ fi zɛsɛ di yi mi dɛrini yini wa ki abɔbɔ la yi ni lɛ ɛnu kani ame ma lɛ bi kuma tɛ yɔ la níbi kuma du giramu ni yi yɔ no. many ni hekima ni wisdom idi par parable o oh, parable la gide ka ni bikai in in wisdom gide wo out the wisdom gide wo lai anabi akola yi iya kini ene ki afu yo ya on taji yan wo lo melo ogela ni bikai ah ah ye lo na un je ni tó dáná níbi máa dí àkó ya lákó ìyà ń tájí ní àwọ ara tájí dàbíá tó dáná níbi máa kọgẹ́lẹ̀ ní ìdí kì sí lọ́nà tó dẹ́ ní ìlé tájí ìyọ́lá pẹ̀mẹ́ ìmúdàbí dá ayídú ìrọ̀gọ̀ ìjádẹ́ ìyá ní àtẹ̀wétẹ̀ ẹnẹ kì wọ́lá nù mẹ́mẹ́lẹ́ yìí gbogbo yìí ẹ̀fẹ́ lẹ́wọ́n rọ́mọdá ìyá ya jẹ́ ti ìwọ́ adéyọ́nà kì á kù kẹfù ńlá dọ́lọ́ yà ń nẹ ke kì na gbàyàn kó yálè ékì yọ̀ọ̀lọ́ alè kéyọ nà má lé ní kì yí àwọn alè kọ̀ọ̀mọ́ lẹ́ni kíkó ọ̀ọ́kẹ́ ní mi ina dugi abo bodo lenelen iya na dugi yangi wa ho lenelen eu kanibi sallallahu alaihi wasallama kiditi juwe lugbo enekia wola kisuboda yu papa papa papa nga yiteta ki awola ire ege aya ya kete gidai oyo kola tilawatul qur'an ya kola iqamatus salat أتل ما أوحي إليك من ربك من الكتاب وأتم الصلاة فقالنا با أنك مدوى إنعاوي أنا مدوى إنعاوي ما مدوى إنعاوي النبي محمد ما أنا مدوى إنعاوي القرآن مراتان كمدى بالقرآن وأقيموا الصلاة تكي أهوش وغير أتولى إنني ومهلي wọ bàbá mi wọ́n jágbe kúránì kúránì pòlòpòlò máa náwó kọ egbélé kúránì ẹlẹ́ngẹ̀ ẹgbàmí ni ndí kúránì ẹlẹ́ngẹ̀ ẹgbàmí ni máa ka lókàtí yà máa gbé kúránì ẹ̀yẹ́ ti kúránì náà nàmá yà dé lẹ ẹ̀yẹ́ ti kúránì kẹ́mẹ́lẹ́ ẹ̀yẹ́ ti kúránì ó tó ti àyè bí yẹ kparakparakparakparakpara ọmọ ẹdù lẹ́yìn ayébí yọ parapara lẹ́la ọ̀ẹ́ni ni iná kọ́bí alómọ́tò rẹ̀ iná kọ́bí adédé lọ́mù rẹ̀ iye ayébí yẹ parapara là ọ̀ẹ́ni ni ẹ̀yẹ́ kẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ mú mi abódú kìlómẹ́tà ká máa rodó ọmọ ayé abẹ́kú máa rodó wọn. pẹ́kì jẹ́mọ̀ ẹ̀ òyìnbó ni jẹ́ ọdọ́ òye kìlógúdú yìí òyìnbó ẹlẹ́wọ̀n ọdọ́ mọ́

àdínì ìsìlámánù yọ bá ní alkọ́nà dẹ́kìtì máa lọ ọdọ́ oríyẹ gìlẹ̀gúdù ọdọ́ ogún gìlẹ̀gúdù ọgẹ́lẹ́gẹ̀ẹ́dẹ́ ẹnẹkù máa ń tọ́gẹ́lẹ́dẹ́ ìwọ̀n tí máa lẹ̀kọ́ta yìí alkọ́nà dẹ́ ọdọ́ ogún ẹgbẹ́ gìlẹ̀gúdù èyí ni ó mọ̀ ọgẹ́lẹ́gẹ̀ẹ́dẹ́ tí ni àgbà ọjọ́ yìí kọ́wọ́n ìdílẹ́yìn ẹni lójú iṣẹ́ bí ní ìyàtọ̀ kàfí oyin o agbámọ́ ẹgbọ̀n àdó agbámọ́ ìgíní ọdọ́ owó yegi lewúdó nẹ̀múdù kú yí dẹ́gbọ́ mbó àmọ́nà bí wọ́n máa ẹnà òye kọ́dágbó yìí ni ẹ̀sẹ̀ ẹ̀nàgẹ̀sẹ̀ gba mọ́lẹ̀ ìmá ti long pan àbí nínú ìyàn gbẹ̀hùn náà gẹ́nà lẹ́nìkó àbó ayẹ́kẹ́hùn nàdẹ́kẹ́ nìyàn gbà ló gbẹ̀hùn kékeré dínì dúró kì wá máa gbé láti competition nílẹ̀ náà kékeré gbé ọ́ àdínì ń ojú ọjọ́ wọn káṣẹ náà bínú mọ̀nà iná sọ́láta gẹ̀ẹ́sẹ́ ọ̀wọ̀ yóò mẹ́mẹ́lẹ̀ kó na ẹ̀dọ̀ ánà ṣe kó na gbèdẹ̀ tẹ̀wọ̀n kí ó kọ́ṣẹ́ ngúlọ́wọ̀ kí jesus ṣe èyí bible èyí book of matthew chapter twenty six verse thirty nine ọlọ́wọ̀ kí nehemiah ṣe èyí book of na ezra ṣe èyí book of chapter eight verse one to six to seven to moses kẹrọ̀n jẹ́yìn ti joshua ṣe èyí bible lórí book of joshua chapter five verse fourteen yìí ọ̀wọ́ ẹ̀jẹ̀ màmá níbi ọjọ́ dúkìlẹ̀ gbódò ní ṣe ó nàka gbóhùn kíjẹ̀ náà kọ́ńgọ́ dáadáa tẹ́ yóò yí ànàkẹ́dọ̀ yí kàdánà yáárí kẹ́ wọ́jọ́ kẹ́ràrọ̀ ọjọ́ kìsọ́nà rẹ̀ ẹ̀yọ̀dọ̀ ànà ọ̀wọ̀ yóò mẹ̀mẹ̀lẹ̀ tẹ̀nà ánìlfàṣá yà nù nìyí bí bẹ́ẹ̀ alfàṣá tẹ́ wọ́n ti lébi líle wọlẹ̀mọ̀kẹ́rì fámi lébi gínígíní kì á họ́ ẹ̀nà mí lébi líle kì á dà lágbàjí tọ́gbọ́n ni wọlé zikirù lọ́hí wọ́láhì ìzikirì ọjọ́ kì á lò lẹ́yìn ọ̀wọ̀ yìí kena to hako ayonyo yi akbar wallahi utate wallahu ya'lamu ma tasma'un haka ko e tuka maamuna ti papo oyo ohun mayo inola zikiri kimadi owo ni ọ̀wọ̀ wọn lọ́dọ̀ zikiri tó dábálẹ̀ yẹ́ ni wọ́n lè zikiru lọ́yí wọ́láyí zikiri ọjọ́ òṣọ̀ ọ̀wọ̀ yìí pa òyọjọ́ odókìdí ọ̀wọ̀ yìí òyọjọ́ odókìdí ìtùyẹ́dà òyọjọ́ odókìdí ìrùkú yìí òyọjọ́ odókìdí ìrùdágò kùránì gbáyẹ́kìdí ọ̀wọ̀ àgbẹ̀wọ̀lẹ́dọ́ kẹ́nìkẹ́ mẹ́dọ̀ ìyá nẹ̀kẹ́nìkẹ́ mọ́kọ́wà ìyàmọ́kọ́ lọ́jọ́ àkùbẹ́r

yìí bu àjọpọ̀ àbọ̀ mi ó jẹ́ palumi bí wọ́n yẹ igẹ̀ ọ̀wọ́ tẹ́tẹ́ ìyìn zikiri dé kẹ́yìn wọ́ kàjẹ́ kọjú anétírẹ́tọ̀ lẹ́lẹ̀ mi ìyànà dúkùmá kẹ́yìn zikiri jì máa dé ọ̀wọ́ ní sí ọ̀wọ́ ti zikiri jàbá kí ti zikiri ní òtítẹ́ la sọ́rọ̀ tó lù aláwòye nìní yẹ́ nìyí بعد أعوذ بالله من الشيطان الرجيم وذلك ذكر للذاكرينكم إن الحسنات يذهبن السيئات وذلك ها ما منذ أفجر الزموابة أكيد الصلاة أقم الصلاة طرفي النهار وزلبا من الليل نعم إن الحسنات يذهبن السيئات نعم ذلك الذكرى للذاكرين وجوا كما نبي كشي كوماندا ميموني yana kimi salata da gaskiya mawa kai yi mabu mawa kece tarafayin nahari ita ba mai yoroka ba mai yoroka dai وعصبها وزور في عصر وظلفا من الليل فمرود نعود وانت مغرب بيش باي إشاء إن الحسنات يذهبن السيئات أما قول ينوك يالو له وهيك كوش أي يذهبن السيئات أمي ليه يكون دوه يكما وكو إن الصلاة تنهى عن الفحشاء إن الحسنات يعني إن الصلوات يذهبن السيئات يا كم ليكو ما بفسر aya méjì ma fásàrọ̀ ọlọ́mà bẹ̀kú ma fásàrọ̀ ọlọ́mà ẹ̀wọ̀n lọ́dún kò yá ni mọ́ yẹ́ ni wọ̀n zẹ́ líkà òun èèyàn dọ́ ẹnìkẹ́nìkẹ́ ọ̀wọ̀ tse òtí àtàná ti yìí yà á kàmì léwu ìgbẹ́ kó lẹ̀ yusuf bẹ́ẹ̀nà sí yà á ti yìí abọ́jọ́dọ̀ yìí yọ̀ mọ́lẹ̀ wọ̀zẹ́ẹ̀líkà òun ọ̀wọ̀lẹ̀ zẹ́ẹ̀líkà is a demonstrative pronoun pointed to the affirmation object. اسم الإشارة يعود إلى أول الأمر ọ̀lẹ́wé màkàkù bí ohun ìzáìlìkà dẹ́ta fi gbọ́n wẹ̀lẹ̀ záìlìkà ohun ọ̀wọ̀ lẹ́ mẹ́ẹ̀lú yìí ma mọ́ kẹ́ àmúkówé yìí kò kẹ́mọ́dà ń kó wálẹ̀ zikire ìzikiri ìtẹ́kẹ́ lè zákiri ma ti zikiri ŋa boye ti zikiri yɔ mɛmɛ zikiri ẹnẹ kọ̀lé rẹ̀ aláwọ̀ káyí aláwọ̀ kí zikiri dẹ̀ anábì musa ọ̀là zikiri tẹ̀ kpanyọ̀ ọ̀là tí kí mi zikiri kí àmọ́ ọ̀là zikiri kí a kí a dùn tẹ̀mẹ́rọ́jọ́ yẹ́sẹ̀ fẹ́rẹ́ tó ha wọn níbi mo ta bò ma mọ́wọ̀ kẹ́ mọ́wọ̀ ọdún dẹ́gbò kẹ́ o ṣe yànyàn kọ́wọ̀ lẹ́kí mú dẹ̀hùn lè zíkìrí kí lẹ́kí mú di zíkìrí ní ẹ̀ẹ́ṣẹ́ rẹ̀ àti kọ́wọ̀ òṣàgbójí zíkìrí tòdúlẹ̀ أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر

eju pire eju jọ taa abẹ́jọ́ ògè ẹlẹ́ ka lọ́ọ̀ mú bì ọ̀wọ̀ ẹ báyìí ni question mark òyì gbàmúnámítà ẹ̀hẹ̀dọ̀gbọ̀ ó má ẹni àjá sọ̀wọ̀ ògè káyí ọ̀wọ̀ wẹ́ ni question mark ayé ẹ̀mú náà yóò kò yẹ ayé ẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́nẹ̀ kú ẹkùn kíkàkíkà ẹ̀yìn ojà máa wọ òtò yí ojí ọ̀wọ̀wọ́ ni question mark asọ̀wọ̀ mẹ̀tẹ́ yìí òbìlì ìjẹ́mbàtìrì kólítọ̀jì ni fèsìká pùdó wọn kó sábọ̀dẹ̀ gbóbùlá lè ọ̀wọ̀wọ́ ni question mark àwẹ̀ mẹ́gbọ̀n anẹ́kì yi mọ́la ńà tìí àwẹ̀ ní abẹ́nà mọ́la ńà tìí ó tójú kolokuta bọ́dẹ̀ gbogbola lè àtọ̀ ọ̀wẹ̀ yà dẹ́ ọ̀wọ̀ wọ́n ní pẹ́sẹ́ màkì ọ̀wọ̀ ní èyà yàn wọ́n jọ àgbà àtọ̀wọ̀ nìtẹ́ yóò

ana ngagwa ya pere pere ona na kika pete to gadago hongo owo po si dago ase do rabaraba dago ese de re ne e bodo go no yi oko pete ke pete to gadago hanga ono ko kan ye ta tene ala ti ọ̀wọ̀wọ́ ni question mark ọjọ́ àgbọ̀wọ̀wẹ́ yìí àtọ̀ ọ̀rẹ̀ tí ọkọ̀ mẹ́rí ọ̀rẹ́ bàkẹ́ ìbí ọjọ́ ni ọkọ̀ làdàbìdò rẹ̀ ìbí ọjọ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ya kpɔ na yi wone bututu wa butabu alati ikpali ute nyanyawo ɔwɔ yɔ gɛsa kpɔ na yi wone bamɛ gɛrɛ yi ìkọ̀wọ̀ tí ń nánà ọ̀wọ̀ máa tí ọ̀wọ̀ máa nẹ́dù tàyẹ́yọ́lá sọ̀wọ̀ wọn lọ́dù tàyẹ́yọ́lá ńlá níbi muhammadu níbi muhammadu níbi ha يعني يا أيها المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا إبنيتا نصفه أو انقص منه قليلا أبكابو ياجي أو زد عليه ورتل القرآن ترتيلا بارك الله فيك قل له ọ̀nà kan lọ́dà níbi ìhìnkì gbùkúrú sáàmì káàkiri ọlá ìwọ̀ ìrọ àmàtàdéègú àmàtòjìjí àmàtòdè àmàtẹ́bọ́ ọlọ́ọlá dókùnmàkọ́ ní kí wà níbi ọlá ìrẹ̀ ẹni náà níbi ìhìnkì gbágbágbátaka níbi kí yí tẹ́ yé ni ayọ́hàn ilẹ̀ kọ̀lé ilá ṣédé gbogbo àbọ̀bọ̀ wọn nìkan máa fi tọwọ́ ìròdó nígbà kó dùpẹ́ nítọ̀wọ̀ dùpọ́rọ̀ ìjì odú tọwọ̀ àwọn ìǹkò ọ ẹ̀yà ni kọ̀lé ilá bí hùn tẹ́ ẹ agbèkúra ní ọ̀wé kẹsẹ mọ́ mi kò sọjú ọlọ́wọ́ ọgbẹ́ kò bówẹ̀ ká máa ta ọ̀la máa anéjú olóòlá nàátọ̀ abúnájá olùmọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́mọ́lẹ́ àmì màmú e mi gbàgbàgbà rẹ̀ bílí màdúrù kú yìí ẹ̀tọ́ lọ́wọ́ ẹlẹ́mi lówó ànẹ́bí muhammadu wọ̀rọ̀ tìlì kùrọ̀ ẹ̀nẹ́tẹ̀rọ̀ tìlà ọ̀wọ́ ìkẹ́ ẹ̀sẹ̀ ń omi kùnà ẹ̀nẹ́dù hẹ́hìn lẹ̀ ọ̀wọ́ ìkẹ́ àpọ̀nà yóò nẹ̀bà mí ilé rí tẹ̀ ọ̀wọ́ ìkẹ́ ẹ̀nẹ́dù dìdò ẹ̀ kí adà ẹ̀ṣàjẹyàn làwẹ́lẹ̀ bá ẹ̀dàgì ọ̀wọ́lẹ́kẹ́tọ̀ ọ̀lẹ́ rọ̀tìlì kùrọ̀ ẹ̀nẹ́ tertila egbal qur'ani egbokoka egba yemedo hiane alphabet duke enyado amo alphabet ikadomo amo dako ne pakoti ebie ine ka odaki ne che elu ine ka modaki ne che elu ele ine ka modaki ne che ta re amoda ule emukoa e ana yuyuni e agbe karatule ba dabe ne akone nge gba toru mana kotane mano pẹ́ẹ̀nì náà kọtẹ́ òbí yá bá ọgbẹ́lẹ̀ ìdí ìrúnù kẹfìrì mẹ́bí ọmọlẹ́gbẹ̀gbẹ̀ mẹ́ni kánà rọ̀fúnù láyé yẹ kífọ́ alára ti kú lè aya anibisa dábò yá aya dúkà níbìbà anibisa yóò nà aya méjì ìyàlẹ́ yọ ọwọ́ ẹ̀kẹ́ gbọ́lọ̀ wà láti kò bẹ́ẹ̀ bá yóò má jáde màjú ètò ayá yọ ọlá ká má tọ̀ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين متاعا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ọwọ́ ìwọ̀dẹ́ ọwọ́ ọgọ́gọ́jú àkánìlì kíkẹ́ ilẹ̀ káàkiri ọwọ́ ẹlẹ́ ayàtò nẹ̀rọ ọ̀rọ̀ tàbálì ọ̀rọ̀ ọmọjọ́ ọmọ gbogbo àyàtọ̀ ẹwẹ́ yọmọlẹ̀ ẹgbẹ́ àhàyí

Kùránì gba pé ìtẹ̀jẹ̀wì ìdìní wúkọ́ tí a lè yé kẹ̀ẹ́nẹ́ tọ́wọ́ tí a ká ṣe àwọn àfihàn yàn náà jọ yí èrò ẹ̀mí èmi gidi abájọ ìjọba kàwọn nínú ìjà wá òwe kó takòkò ẹ ọ̀rọ̀ kàṣe kó nínú ìjà ẹ débi kẹ́ àgọ́ abájọ yí takò kàkà náà ẹ mú tí láìlà ìlàlà mú ọmọdé lọ sí ìlú láì ẹdún mú náà fi ti jìdá dá kọlà yìí. ẹgbẹ́ mùnáfíkì àdí ọjọ́ ti tẹ̀nẹ̀ dúrẹ̀ ìní àká wọ́n ti yànyàn ká ti dúrà ọjọ́ kìtọ́ náà ọjọ́ kìtọ́ náà wọ́n ayé ká tẹ wọn ọ̀fẹ́ lẹ́gà àgbàdé kí wá yẹ́yún náà mẹ́kímẹ́ ti kòkò kiri ìka tí nínú lẹ́nẹ́ ìyàmí lẹ́kọ́ mẹ́mẹ́ mọ́tò ìdúkú mẹ́tọ̀ ẹ̀yàn

ẹgbẹ́ mọ̀ díẹ̀ mi mú náà fìkà dín ní ọjọ́ máa tẹ̀lé dúkà ọlọ́mọ́ ti tó dùn ngẹ̀ẹ́nẹ́ gẹ̀rọ mọ̀ nǹkan lóbi àléhìn wọlé láàlẹ́ náà ní ẹ̀dùn dága tọ̀ wọ́n jọ ẹ̀ tọ́ aláwọ̀ kí máa nẹ̀rẹ́jọ́ bí wọ́n wà ọwọ́ ma ó na ní dúdú la ní dédò ọ̀wọ̀ apọ̀ na ilé mi yóò nà rẹ ẹ̀gọ̀ ọwọ́ ọwọ́ rẹ tí ọjọ́ kí má nà rẹ jọdọ̀ wọn ẹ̀ẹ́gídẹ́ ìbígídẹ́ ń adé lè kàdé mi ni ayagidẹ́ yìí ó túnlẹ̀ máa ń ṣe ilé ka ní rọ́bìkà alìkó yáya lẹ́dùkà náà máa dọ́jọ́ ó túnlẹ̀ gba kẹ́lẹ̀ bọ́ máa ń ṣe ilé ka ẹ́ eh? minel kìtàbí kó ẹ̀rùn màdíwà yìí àwẹ́ kò yóò lé dárí ọjọ́ kó wà kí mùsàlátà kó ayàlẹ́tẹ̀ mọ́mù ìkọlù yíò rọmọ tọ́ẹlẹ́tẹ̀ sọ́rọ̀tọ̀l fàtàr ìnẹ́lẹ̀zínà yẹ̀kùlú na kìtàbà lọ́ọ̀ ayàtà ti kẹgbẹ̀rún kayàlẹ́wọ̀n kan الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم وعلانية منذ ألف يرجون يرجون تجارة لن تروا ليوفيهم ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور بارك الله فيك آياتات في سورة الفاطر الله يعني إن الذين يتلون كتاب الله أو آية تفسير هذا جو تابي كايكي أتلو ما أوحي إليك من الكتاب أه؟ وأقيموا صلاتكم دعاء سورة الفاطر آياتات الله يانه إن الذين يتلون كتاب الله إن بيك الرسانك ما هو لتهيو يوبا إن بيك أتيها إلا أمرنا وأقيموا صلاتكم دعاء يعني إن الذين يتلون كتاب الله وأقيموا wà àkọ́ọ̀mù fàlátà ń bí kó máa ọ tágàdá ọjọ́ gbà tákù máa wọn mọ ọ̀dọ́ dágó máa ọ̀wọ̀ yẹ́yàn ché ẹ̀hùn màdọ́dà ń wà tánumọ́ mbókì yẹ́yẹ̀ bọ́dà lẹ́ ń ayé akọ̀lójí máa bájọ́ mẹ̀gánìkó ọ̀dà màdó ŋun ɔjɔ dɔda yẹn alo ŋun ɔjɔ dodo yẹn alo ŋun dɔda ŋa wa ko o tulo rasa nɛgɛ gba mawu yi ɛlɛ kamina kitɛri takɛ aŋɔ tɛw kɛ waa ki mu sarata ɛ rasa nɛgɛ gba ŋun dɔmɔ kɛ gbɔli ta yɛ ɔjɔ ko rasa nɛgɛ aŋɔ tɛw kɛ dɔwɔ yɛ nyɔɔ wa ɔwɔ yɛ ɔkpɔ ɔwɔ yɛ ugu ɔwɔ yɛ atɛ kɔla bi ki dza tsa tsɔlɔ ɔyɛ lɛ ɔlɛgi mɔmi tó wɛ ɔlɛ anyi. umakomi di ama tɔwɛ kpadeɛ wɔla yi ama nɔfɛte ayi akabɔla yi ma kaka anabi oye ezigi mu agbaba mɛ owu lɛ tɛ eto ni ama tɔwɔ kpadeɛ wɔwu wɔla yi dabo mi ti tɛni dzolu de wɔwɔ iyɔn alɛ kókɔ wɔwu ɔwɔ tɔla nɔ wɔmi dagi ɔwɔ kàlè kúkó ohun yíyan ohun àtúbọ̀jọ́ ayà ìkì dọ́dà ọ̀wọ̀ pẹ́kùrá ẹgbẹ̀kùrá ní yọ̀nyọ̀nyọ̀nyọ̀ kẹ́nẹ́sọ̀ umaka ọmọdọ̀mọ̀ ohun ayẹyẹ ni nẹ́lẹ̀rí na yẹtìlúnà kìtẹ́bẹ̀ lọ wọ ẹ̀kọ́ mùsàlẹ́ta òbókì rátà nẹ̀gbọ̀n olítàbí ọjọ́ kọ́ṣẹ́ màámi yé gbadẹ́bàlùkọ́dà ọjọ́ dùwà wọ ẹ̀kọ́ mùsàlẹ́ta táàkó màwọn ọ̀wọ̀ yóò mẹ̀mẹ̀lẹ̀ jẹ́

sirran wa alaniyatan abeki sukolo gidai yarjuna tijaratan abele chenni hu pola yak manya bade ma ko yoma ayele manya yaiba len tebor ayele ba pabie gbegbele ayale ya de rauma ki akehi nguma kuma nyanya nyobiu chankuma titile gidaino ليوفيهم أجورهم لي والله والله أجو يا رمى كلما بكما يرمى كل يوم مرتين مقبلتا في أجو ما توين ejiko pàílè máa yé o èyí mọ́sálásí gbọ̀ngán dọ̀wọ̀ mẹ́gbọ́lá yàn yàn ọ̀wọ̀ dúró kìí ṣe é o ẹnẹ́kì gboyí lè híhù ìṣẹ́nẹ́kì ló ti masalasi kẹwọn mẹ́ta rojí ọlọ́mọ yẹmú ìkó náà ṣe kìí ṣe ẹ̀pẹ̀ kọ́bà yẹmú ìnìyẹ́ tọ́ wá ní ìnìyẹ́ pẹ̀ kọ́ oyé ọjọ́ ọ̀nà ti lè tó kó oṣù mọ́ akọ́kọ́ ẹ̀ṣẹ̀fẹ́lá ìgbọ̀ yìí àbẹ̀kí pépà àbẹ̀ká bàbà èkìdẹ́ gbọmù akátàkàtà abẹ́ni àkọ́ òwe ní ọmọ ọdọ́ mẹ́lẹ̀ kẹ́kẹ́ lẹ́wọ́n àkúlù àjàjá rẹ̀gẹ́wìn àgbà ilé ti akọ́ ó dùn kẹ́hùn oṣù oṣù èyí wẹ́wẹ́ lẹ́kìdá mẹ́lẹ̀ wọn nígbòdògbò kò mà nẹ́kọ́ okòwò yín abọ́dún kọ́

ya bɔla gbadzɛ kɔ ɛkudzɛ omunomune lɛ imubi yɛ ɔwɔ ɔgbɛ lɛ ŋa na ɛwɔ na ne ko ka ewu ke ịka yɛ wòhɔwɔ la ka tolo ka lokote mi ka tɔ ki yɛmu yɛ onugo tsa ne ko yɔ na me yi àwọn onugo ti yɛmu yi kɛ nnɛ ŋgba ma. wọ́n jọ owó orí ìjọ mẹ́ aláwọ̀ akẹ́bẹ̀rù aláwọ̀ akẹ́bẹ̀rù ẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀bẹ̀ẹ́bẹ̀ ẹ̀rẹ̀rẹ̀ gbókìjọ màjásọ olùkàkìdọ́ mú màjásọ ọmọ ní olùkọ̀ masalasi takẹ́tẹ́ ti jẹ́mú takumàṣẹ́ ti jẹ́mú yìí masalasi kí kẹ́ni nìlada jẹ́mú yìí kéèké ọmọ ẹ̀ takiru yíyan masalasi le. iye ijó òdòdó mú ni masalasi ké wò kọ́ ìyẹn ẹ̀kẹ́ yìí nìlada àti adọ́wọ̀ ní àhọ̀wọ̀ lẹ́dọ́mi ẹ̀kẹ́ta lè máa ké òtí ìmúdò yẹ kí dága tọ̀ rẹ̀ yẹmú ìrẹ́ pẹ̀kọ́ òtí ẹ̀sẹ̀bẹ̀ láìbọ̀ lọ́gbọ́lọ́gbọ́lọ́gbọ́lọ́gbọ́ kan àkóyà kúlù kàtì yìí ehun yìí dẹ̀ yẹmú ìtànàkó nà méjì kémẹlẹ òun ma kò lè máa ń dà amanu ka bi yamu yamu nga to we ma do ha nga ne bi to kolo ye sili me yo nga ne to ko ne ho la la na ya ma ba me nu uzuri da ede yo na uzuri olumu uzuri da me ma do won mbe du je nu zuri e ma do won o ya ti na ama na owo nga ma do me yàna mi jẹ́ ìrírí kẹ́ èyí bọ́ọ̀lù máa yàgò bọọlụ mú táàkù bí a ya àmẹ́ àmì yẹ́mú yẹ́ mẹ́kọ́ wà yánà kó yá ti ìyí anẹ́kẹ́kà kéje yẹ́mú yẹ́ mú yẹ́mú yẹ́ mi jẹ́ ama wẹ́lẹ́wẹ́lẹ́ mi jẹ́ àmọ́nà ọlọ́run múdàjẹ́ wàlọ́ ìwàlọ́ kọ gbàgbàjẹ́ onuwo ojúlẹ̀ àwọn dábí ìjáànà ojú ìyàkódú ojú ìyàwó jẹ́ ẹlẹ́gẹ̀ omi jẹ́ àbíyákádé òbókọjọ́ ni yíya alẹ́mọ́nà bọ́ọ̀rọ̀ mìíràn àyà ti dúnìá wọ́hùn àmì àkọrọ̀ ti hùmọ̀ ọ̀fìlú ẹ̀rùn yóò kí mú lẹ́yìn ẹni yé bì jáàmàtí gbẹ́ràn dí ní ọjọ́ máa mì ẹ̀yàn ẹ̀ẹ̀kùkù carbon náà yà bìrù mẹ́jọ́ ẹ̀ẹ̀kẹ́ kàmẹ́rún ẹwọ́n kẹ́kà á máa lọ́nà ìṣẹ̀lẹ̀ nímẹ̀ ọwọ́ ẹlẹ́gbẹ́ ìdábalẹ̀ ọ̀ká tó wù wá jẹ́ ẹgbẹ́ ìdábalẹ̀ manoma jaligeti eri jebu mala mabe polu dogara pato yima ifulu inewu manda kuri to yoki yokola yolalawa amigi de dole kademikin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu